ẹ káàbọ̀ padà sórí ètò lágbo òṣèlú èyí tẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ohun tá à ń gbéyàwó ni ọ̀rọ̀ àgbẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú ààbò lórí ohun ọ̀gbìn ìyẹn àgbẹ̀ àti àwọn ibi ohun ọ̀gbìn wọn pẹ̀lú àwọn alábàágbé wọn àlejò mi nílé agodo ọ̀n méjì ni láti ìpínlẹ̀ ọ̀yọ́ àti ìpínlẹ̀ ọ̀ṣun ìkan lórí ààbò àwọn tó ń dáko àti àwọn àgbẹ̀ gangan nítorí pé tá a bá tiẹ̀ fẹ́ wò ná à eh, comrade mark wá wọ́n ń ṣe ààbò fún olóyè mábọ̀ rẹ̀ jẹ́ torí pé <laughs> àgbẹ̀. ẹ ti sọ mí di security olóyè kan. ẹ ti sọ pé peace ẹ má bínú <laughs> bó bí mo ṣe wò ó síra wọn. àwọn gan ní nǹkan ààbò lára báwọn ẹ bá tó àbí aṣọ wọn wò. bí àṣẹ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan. Eh, eh, <laughs> olóyè eh, mábọ̀ jẹ́ ǹjẹ́ ọ̀nà wo ni a lè gbà tí a fi lè máa tẹ̀síwájú pẹ̀lú gbogbo tí ẹ là kalẹ̀ ìdojúkọ lọ́tùlọ́sì hmm. ọ̀nà wo la lè gbà láti sún kúrò lórí lójú ọ̀nà ìdojúkọ yìí ọ̀nà wo ni. ẹ ṣeun ọ̀nà àkọ́kọ́ òun náà ni ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ìjọba. ìjọba àpínlẹ̀ àbí tàpapọ̀ àtijọba àbílẹ̀ àtijọba àpínlẹ̀ àtijọba àpapọ̀ àìfarí lẹ́yìn olórí. torí àwọn náà nílẹ̀. ẹni bá fẹ́ láṣeyọrí lórí iṣẹ́ àgbẹ̀ o gbọ́dọ̀ mú ẹni tí í ṣe àgbẹ̀ kó o fi ṣe alákòóso lórí iṣẹ́ àgbẹ̀ ẹ yé lo lọ́yà fún alákòóso iṣẹ́ àgbẹ̀ ẹ yé gbéṣẹ́ káfíńtà fún bíríkìlà mọ́ hmm. àìfarilẹ́yìn olórí àgbẹ̀ tó hàn de tí gbogbo ayé mọ̀ ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ẹmúni ìlànà ìlà ìdáràn lọ́rọ̀ hmm. pọ̀lọpọ̀ àgbẹ̀ àgbẹ̀ tó níṣẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ kò fẹ́ nǹkan tó fẹ́ borúkọ òun jẹ́ hmm. tẹ́ ẹ bá wá fi ṣe alákòóso ṣètò àgbẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ yìí ló jẹ́ ọ̀jọ̀gbọ́n ló sì ní gbogbo ojútùú sì ti ń dààmú ìjọba lọ́wọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìjọba wọn èyí fẹ́ ọjọ́ ìbá ti sọ lóṣèlú tó lè parọ́ tó sọ̀rọ̀ ànádìbámi ìkílẹ̀ òtó mọ́ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ò ní fẹ́ràn rẹ̀ àkọ́kọ́ nu wípé kí wọ́n kárí àlọ́nkọ́ kárí fámà àlọ́nkọ́ ẹ mú wọn rìnrìn àjò ẹjá jọ ṣe é ẹ rí i pé irú ẹ̀ ló ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tí ò tí ì ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà rí lẹ́dún ètò ìdìbò tá a ṣe kọjá yìí níbi tí gbogbo àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àgbẹ̀ àtàwọn baálé àgbẹ̀ in council tí wọ́n ti péjọ ká tó dìbò pé gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ fẹ́ dìpò gómìnà ẹ wá afẹ́rí yẹn jájọ sọ̀rọ̀ àjọṣeyépọ̀ bẹ́ẹ̀ bá dorí ipò tán kí lẹ́ẹ̀ ṣe àwọn nǹkan wo lẹ́ẹ̀dì mẹ́rù ẹ tún gbélé sí ẹ gbélé sí ẹ wá jẹ́jẹ́ kò ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ irú ẹ jẹ́ wo ni ẹrù pọ́n báwọn tán dupò ah! lọ sílé ìjọba. ẹ̀jẹ̀ tí gómìnà tó wọlé ń tó fọ́ ní bẹ́ẹ̀ ni gbọ́ngbà pé gbogbo wọn mm. ẹni ó dágbẹ̀ lóhùn òun ló padà wọlé inú ẹ̀jẹ̀ tó jẹ́ ni pé kọmíṣánná fún ètò iṣẹ́ àgbẹ̀ hmm. òun ó fún àwọn àgbẹ̀ tó jójúlówó àgbẹ̀ òun sì ṣetán hmm. láti bá ojúlówó àgbẹ̀ ṣiṣẹ́ pọ̀ àti pé ààyè òun sí gbogbo yàrá òun lẹ̀ fún ìmọ̀ràn látọ̀dọ̀ àwọn àgbẹ̀ fún àní pé òun fẹ́ lo iṣẹ́ àgbẹ̀ láti ṣe àtúngbèrèdè ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ hmm. ń wọ́n wá sàdéhùn náà àgbẹ̀ wá fìbò sọ̀pọ́ọ̀tì wọn wọn wọlé hmm. ó wá kù sí wọn lọ́wọ́ báyìí láti má dé ìṣẹ́ ah. torí pé àlùkà wà ní ẹrù ọlọ́run. alẹ́rù ọlọ́run. <laughs> wọ́n ní bẹ́ẹ̀ bá sáde ojú òun sẹ́gbẹ́ àti ẹgbẹ́ mi mọ̀lẹ́kà ni. àgbẹ̀ ti ṣe tíya hmm. àwa náà wá dúró báyìí à ń wòye torí wípé a fẹ́ kí àwọn olóṣèlú ó kọ ìtàn ọdún. Hmm. òpin wa nílẹ̀ Yorùbá bó ṣe ń lọ yìí gbogbo ń dáàbà jẹ wọ́n ti sọ wá di consumer region nílẹ̀ Yorùbá pé gbogbo ń dáàbà jẹ nílẹ̀ Yorùbá wọ́n gbọ́dọ̀ gbé wá látọ̀ ń ni. bí àlùbọ́sà tòmẹ́tò ẹwà elédùn yìí watermelon gbogbo ẹ̀ tó sì ṣe pé kò sílẹ̀ tí ò lè gbìn níbí a sì lè pa owó bítíbitì owó ní àwọn kọ́ńpínì àwọn iléeṣẹ́ ńláńlá tó wà nílẹ̀ Yorùbá hmm. bítíbitì owó náà lọ fi ra kínní ìwá látòkè ọ̀yá hmm. tá a sì nílẹ̀ tó lè gbé nìbàdàn tá nílẹ̀ tó lè gbé lẹ́kìtì tá nílẹ̀ tó lè gbé lóńdó gbogbo wa yìí sì ní ọmọ ìyá kan ni wa. Hmm. ìtawà jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ambassadọ̀ tán gbélé mi lọ́wọ́ nílẹ̀ Yorùbá pé kàmọ́rí sí òun la ṣe ń lọ káàkiri ẹni gbígbẹ́ ránṣẹ́ sí wa àgbọ̀dọ̀ mọ́ dáhùn pé ká lè sí wọn létí ẹjẹ á máa bá wọn sọ. wọn á kúkú gbọ́. ọlọ́run sì jẹ́ kán lè gbọ́. Hmm. ẹ wàá rí i pé ìjọba tó bá wá gbọ́ tó mú lò àyípadà ó bá ìpínlẹ̀ rẹ̀ kò ní jẹ́ pé a máa fojú fẹ̀tòfẹ̀tò látòkè pé bówó òkè ò bá wá kò sí ìta ṣe nípínlẹ̀. ọ̀fẹ́ ṣe nípínlẹ̀ eh ẹ láfikún tẹ fẹ́ fi bá. bẹ́ẹ̀ ni wọ́n pòwe kan lẹ́ẹ̀kan wọ́n ní pé ẹmu ni làǹdà. ìlà ìdáná ẹmu ni eh, làǹdà ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀. sọmọ lálẹ́ yìí. ọ ẹmu ti làǹdà nígbà náà lọ́hùn-ún ẹyin ìfẹ́ ni máa ń mú ẹyin ìfẹ́ máa ń mẹ́mu àtẹ̀ràn àgbẹ̀. Ah. Oh, ìlà ni máa ń mú nílẹ̀ ìfẹ́. ìlà ni máa ń dá ẹmu fún ìfẹ́ ṣùgbọ́n tí mò ń gbìyànjú àti sọ ni pé ó dàbí àwàdà ni kì í ṣàwàdà bí bá a sì ò bá sè hmm. kò sí ti bá a láfẹ́ lá kábí ọ̀bá roko kò sí tí aráàlú ọ̀jẹ̀ àwa tá à sọ̀rọ̀ nípa ààbò yìí náà nígbà tó ọba lókun nínú lóòótọ́ sọ pé ọbẹ̀ lọ dáàbò gbòbì kan. ó ní wọ́n ṣe pé àgbẹ̀ lẹ́mí orílẹ̀-èdè hmm. àwa ni ẹ̀mí orílẹ̀-èdè. pàtàkì ibẹ̀ o náà ni wípé e, kájọ fọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí orílẹ̀-èdè yìí gòkè àgbà àwọn tí wọ́n ń so oúnjẹ táráàlú ń jẹ yìí wọ́n tì ní tó ń jẹ́ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣẹ́kùṣe ọ̀rẹ́ wa kan oníṣẹ́ òkùṣẹ́ oníṣẹ́ kùfẹ́ rẹ́pẹ́ ni. bàbá Ọbásanjọ́ náà máa ń sọ bẹ́ẹ̀ gbá kúrò nínú ìṣẹ́ ìṣẹ́dínkù ó dínkù ni bàbá Ọbásanjọ́ máa ń sọ bẹ́ẹ̀. ó yẹ wá aṣọ ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn oúnjẹ. nígbà wa ń sọ yìí kì í ṣe pé bóyá à ń ta ìjọba jí ni àti lérò pé àtijọba àpínlẹ̀ Ọ̀ṣun o àtijọba àpínlẹ̀ Èkìtì o hmm. àtijọba àpínlẹ̀ Kwara o àtijọba tòǹdó àti hmm. tìbàdàn ó yẹ ká wá bá ṣe ṣe àṣepọ̀ pẹ̀lú tèkó èrò ń bẹ lọ́dọ̀ yín mm. àwọn ó pèsè oúnjẹ lọ́pọ̀ yanturu mm. owó tẹ́ ń rù lọ sí kẹ́bí tẹ́ ń rù lọ sí kíní bóyá gbà tí wọn ò sẹ́wọ́ sí wọn mm. àbí bóyá ìjọba ìpínlẹ̀ Èkó ò sí ẹ̀ mọ̀ pé òbítíbitì ilẹ̀ àtàwọn àgbẹ̀ tó já tọ́sẹ́mọsẹ́ wọ́n wà lápò ìpínlẹ̀ tá à ń sọ yìí ẹja jọ sàṣẹ yé pọ̀ ẹja catfish mm-hmm. ọ̀gbun láti lè pèsè lọ́pọ̀ yanturu àti pé n tí mo ń sọ ìṣe irú n tí àwọn àgbẹ̀ gbàgbé tó kóra wọn jọ nísìnyí nínú oṣù kẹfà ọdún à ń kó àwọn àgbẹ̀ lọ sí orílẹ̀-èdè Kenya irú àwọn nǹkan ló yẹ kíjọba ó máa fọwọ́sowọ́pọ̀ kan máa bá wa rán àwọn àgbẹ̀ lọ pé ẹ lọ gbàdánilẹ́kọ̀ọ́ ẹ lọ wo bá ṣe ń ṣe ń bẹ̀ ní orílẹ̀-èdè Kenya ehoro ehoro ehoro wọ́n ń lo irun ehoro wọ́n ń lo awọ ẹ̀ wọ́n ń lo ẹran ẹ̀ ẹ jẹ́ à lọ bèrè kí ni specification tán fẹ́ irú bíríìdì wo náà fẹ́ ẹ jẹ́ à táàpù lára ọrọ̀ ajé láti lè gba dọ́là lọ́wọ́ wọn káàkiri wòrò ránṣẹ́ gbogbo àwọn ọ̀dọ́ láyé ìgbà kan ọ̀dọ́ tí ò bá lé wọn. ọ̀dọ́ náà mo fẹ́ mẹ́nu bà ṣé ọ̀rọ̀ ṣẹ́ àgbẹ̀ ó dà pé gbogbo àwọn ọ̀dọ́ ń sìn iṣẹ́ alákọ̀wé náà fẹ́ ṣe ọ̀nà wo ni ọ̀dọ́ ló fi lè torí ọjọ́ ẹ̀ ti dọlọ́kadà ọjọ́ ọlọ́kadà <laughs> hmm. ọ̀nà wo náà fi lè darapọ̀. ẹ ṣeun lọ́nà tọ́dọ̀ lè gbà darapọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀ látọ̀dọ̀ ìjọba hmm. òun náà ni wípé àwọn àṣàdédé ń gbà ní tí àwọn ìpínlẹ̀ ń gbẹ agba ọ̀dọ́ thirty thousand ṣiṣẹ́ agba ọ̀dọ́ forty thousand ṣe wá níbẹ̀ ṣe ń gbọ̀ ọ̀dọ́ thirty thousand forty thousand tó dáa ni ẹ wá lọ fa ilẹ̀ kan kó lọ ṣalalu ẹ pé àwa tá a jójú lówó àgbẹ̀ ẹ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ẹ jẹ́ apẹ́ ilẹ̀ yìí fún àwọn ọ̀dọ́ yìí ẹ̀dá fúnlẹ́kà kan ẹ̀dá fúnlẹ́kà méjì ẹni àfúnlẹ́kà mẹ́ta ẹ wá máa fún wọn níwọ̀nba owó àti technical support. àti irú nǹkan ọ̀gbìn tí wọ́n fẹ́ ṣe àti irú nǹkan ọ̀gbìn tí wọ́n fẹ́ ṣe àti irú nǹkan ọ̀gbìn rọ nígbà bá ti wà lójú kan tá a pè ní cluster farming mm. ẹja máa fún wọn ṣe cluster farming tá mm. a ti mọ̀ wípé lẹ́yìn owó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti ń gbà lówó oṣù yìí láti fi maintain rẹ̀ mm. àti láti fi parí iṣẹ́ ọ̀gbìn after the cycle of the nǹkan tó bá gbìn mm-hmm. nígbà tá a bá kéré oko yìí ìjọba ó yọ owó tó ná. ayọ̀ fún. ìjọba ó yọ owó tó ná tó yá èrè tó kù ìjọba ó yan owó orí mẹ wọ́n wàá kó èrè tó kù fún ẹ pé kò ní sí ọ̀dọ́ kan láàrin ìgboro mọ́ and gbogbo farm settlement tí bàbá Awólọ́wọ̀ tí wọ́n dálẹ̀ ńgbà náà nínú ìwòye wọn torí ìmọ̀ jẹ́ nǹkan tí mo bà mí lọ́kàn jẹ́ tẹ́ bá rólóṣèlú mi tó bá dé fìlà báyìí ẹrù Awólọ́wọ̀ níbẹ̀ lọ́ọ̀kan tẹ́ bá rólóṣèlú mi tó bá dégò Awólọ́wọ̀ báyìí ẹrù Awólọ́wọ̀ níbẹ̀ lọ́ọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèlú yìí tí wọn ò rí dáyàrí bàbá yìí pé kí ni bàbá yìí ṣe kí ló fi ṣe àgbẹ̀ ṣe torúkọ rẹ̀ ò fi parẹ́ nù wé tán kí ló bò ló ṣe lọ sí àgbẹ̀ tó fi jẹ́ pé òun ló fi ṣe nǹkan ribiribi tó wà àwọn nǹkan tí bàbá yìí lò rèé ẹ wá lọ wo ọ̀pọ̀lọpọ̀ farm settlement yẹn gbogbo ẹ̀ tó bá jọmọ ọmọ Yorùbá àtàtà Ìkẹrẹgọ́ dam tó wà ní Ṣakí mo dé bẹ̀bẹ̀ mo sunkún kúrò mbẹ̀ ni nígbà tí mo rí gbogbo àwọn nǹkan dúkìá mèremère tí bàbá yìí filẹ̀ tó ti bàjẹ́ kaṣú tí bàbá yìí gbìn sórí hundred hectares of land nígbà náà hundred hectares ni bàbá yìí fi gbìn kaṣú ní kẹrẹgọjì dam hmm. nípínlẹ̀ Ọ̀yọ́ kaṣú yìí ti dàgbà ó ti darúgbó àwọn àjọ kan ní lọ ń sa kaṣú mbẹ hmm. wọn ò sì gbìn míì padà ah. torí pé lórí létí odò yẹn ó fa five thousand hectares nílẹ̀ tí bàbá yìí gbà níbi àwọn nǹkan wọ̀nyí ni ẹjẹ́ ajídìde padà káwa máa produce ìyẹn orílẹ̀-èdè ẹ̀ rí i pé mo mo ṣalábàápàdé ọkùnrin kan látòkè ọ̀yà ara àwọn ọ̀rẹ́ wa tó wá látòkè ọ̀yà ni ọ̀dọ́ ni mílíọ̀nìà sì ni kódà mo lè pè ní bílíọ̀nìà ìdí iṣẹ́ àgbẹ̀ yìí náà sì ni ó ríṣẹ́ nínú iléeṣẹ́ custom ó fi ṣẹlẹ̀ nígbà tó padà sí ti iṣẹ́ àgbẹ̀ kí ló ṣẹlẹ̀ sí tó ti pẹ́ yìí rí ẹ̀yáwó lọ́dọ̀ yín lọ́dọ̀ wa bí àtàn náà ni mm. ó ní nígbà tí kò sẹ́ni tí ó wọlé ipò gómìnà ní òkè ọya láì fi tàgbẹ̀ ṣe torí pé wọ́n mọ̀ wípé àwọn ni ẹ̀mí àwọn. ó wá dàbí ọ pé ní ọ̀dọ̀ wa ó ní bíríìjì làwọn ń kọ́ àtọ́nà. olóyè ó dàbí pé ìyẹn ni àwòkọ́ṣe tẹ́ ẹ fi gbé kalẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́. ẹ sì gbé gbà tá a ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹni dágbẹ̀ lóhùn tó bá gbẹ̀ sọ̀rọ̀ olópadà wọlé àgbẹ̀ sì sọ fún lọ àtọ̀jọ́ rẹ̀ làgbẹ̀ sọ fún pé ẹni àgbẹ̀. ẹ ṣe púpọ̀ ní ní ní kúkúrú èdè olóyè comrade wa makiwa ẹ bá wa kí ni ìmọ̀ràn. ìtanijí tí a gbé fún wọn pé kí wọ́n máa ṣe kí wọ́n jẹ́ kí ṣíṣe rẹ̀ kó dẹ́sẹ̀ kún lọ́dọ̀ àwọn àgbẹ̀ náà kí wọ́n ta wọ́n jí bíjọba bá ní ètò kan tí wọ́n gbé kalẹ̀ tí ó ran àgbẹ̀ lọ́wọ́ kí wọ́n lo ipasẹ̀ àjọ ìtanijí yìí láti ta wọ́n jí pé mm. owó báyìí wà níbi kan jójó owó yá tẹ́ ẹ lè lò mm. fún iṣẹ́ àgbẹ̀ yín ẹ lọ rèé gbà o ọ̀nà báyìí ní kẹ́ ẹ tọ̀ ẹ lọ rèé gbà o mm. ètò báyìí la sì ní fún yín fún ètò fún ètò ààbò lórí nǹkan ọ̀gbìn tẹ́ ẹ bá gbìn tó bá jáde bẹ́ẹ̀ ṣe rí ta jẹ́ ó ṣe dowó hmm. eh, kó tó di kó jáde gan ètò ààbò tí ó wà fún ààbò láti ọwọ́ kòkòrò tí ó máa jẹ oko ààbò látọwọ́ èèyàn ẹlẹ́ran ara tí ó máa wọbẹ̀ tí ó máa hmm. bàjẹ́ hmm. ààbò látọwọ́ èèyàn ẹlẹ́ran ara tí ó máa pa èèyàn tí ń dáko gbogbo ẹ̀ pátápátá kí wọ́n ṣètò rẹ̀ kí àjọ ọ̀tanijí kí wọ́n wá jẹ́ òpó pàtàkì tíjọba àpapọ̀ ó lò láti tààrà àlùjí tó sì jẹ́ pé kinní ọ̀hún yóò délẹ̀ dé ẹsẹ̀ kù nílé lóko lódò fẹ́yìn. Eh, báwo ni ẹ̀yin náà ṣe rí sí bàbá. jẹ́rì ìtàn sọ lódodo ni bíbélì ní àwọn èèyàn méṣègbè nígbà tí wọn ò ní ìmọ̀ ìmọ̀ àti taníjíhun ó ṣe pàtàkì púpọ̀ jù torí pé bẹ́sẹ̀ bá ń dùnyàn béèyàn ò bá mọ̀ pé ibi báyìí ló ti lọ gba ìwòsàn ẹsẹ̀ ń lè gbẹ̀mí èèyàn òun la fi sọ pé ìkànnì olórúgbó káwá fi kan kún iṣẹ́ àkànṣe tí àwọn constituency ẹ̀yin tí a yàn lọ tẹ́ ẹ jẹ́ ọ̀nàrẹ́bù tẹ́ ẹ jẹ́ sẹ́nitọ̀ ní federal àti state ní federal àti state mm. tẹ́ lọ́ máa rọ̀kadà wá báwọn ọ̀dọ́ ẹ dáwọ́ ẹ̀ dúró nǹkan bú ni àníṣe ọ̀kadà ò dáa o báwọn ti ń ṣe iṣẹ́ dáadáa ni <laughs> ṣùgbọ́n ọ̀nà míì wà wọ́n pe adìyẹ kan àwọn adìyẹ wọ́n pè ní nọ́ìlà mm. tí ó ìjọba kójà kójẹ ìjọba àpínlẹ̀ ló lò kójẹ ìjọba àpínlẹ̀ ló bá fi ṣe ìrónilágbára mm. fáwọn ọ̀dọ́ láàárín ọ̀sẹ̀ mẹ́fà àwọn ọ̀dọ́ òun ti dolówó bóò ló sì wá pé kí ló tún péjele lọ. olóyè adúpẹ́ gidigidi lọ́wọ́ yín ẹ̀yin ti sọ ti yín báyìí ọ̀dọ́ òun náà ló tún wá tiẹ̀ wá ṣetán láti sọ pé òun fẹ́ lọ sínú iṣẹ́ àgbẹ̀ àbí ti ọgbóyá tọ̀gbìn ni o. ibi tọrọ taniji ti wọ nù. ibi tọrọ taniji ti wọ. gbọ́n bá ti rí táwọn tó kù ṣe dáadáa lọ́nà oko àwọn náà ó ya bó bẹ́ẹ̀. nípa ọ̀rọ̀ ìtanijí tẹ̀lé ń sọ náà iléeṣẹ́ Orísun àwa wà fún yín àá polongo ẹ̀ káàkiri àgbáńlá ayé àbí wọn ní wọn ní sọtì ẹ lè tó wí tí ẹ ní èmi náà fi tèmi náà sí báyìí nítorí pé lórí ètò lágbo òṣèlú àwọn ò ní bá wọn ṣe kí ni rin tọ ìrà àbí rin ìrà náà pé ìrà tí ò lọ́wọ́ ní ìrà ìrà àní báwọn ní ìrà tí ò lọ́wọ́ ní ìrà kámá bẹ́ẹ̀ pẹ̀lú èyí ò lọ́mọ nù àní báwọn rìn torí pé ojúlówó báyìí òní wá nílé ètò nílé iṣẹ́ Orísun TV bàbá wa olóyè eh, mábọ̀rẹ́ jẹ́ ambassador àwọn àgbà àdúpẹ́ gidigidi pé a pè yín tẹ́ jẹ́ wa láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn àdélébáre àrìnà òkore àkòyà ibi lágbára Ọlọ́run ilé tẹ́ fi sílẹ̀ kò ní bàjẹ́ àwa náà tẹ́ fi sílẹ̀ bíbà lágbára Ọlọ́run ojú atúrójú lágbára Ọlọ́run ẹ olóyè wa comrade mark wa àdúpẹ́ gidigidi pé àwa á pè yín láti ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn ìníwà lẹ́sẹ̀ yín o àdúpẹ́ tẹ́ jẹ́ wa ẹ bá wa kí wọn ẹ bá wa kí ẹ gómìnà ẹ bá wa kí kọmandanti yín náà ìpè wọn ṣe olóyè mọ́bọ̀rọ̀ jẹ́ títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé kí n tó lọ lórí ètò lónìí mi ò níṣẹ́ láì máa fi ìbà àti ọpẹ́ fún gbogbo àwọn tá a jọ ṣẹ́pọ̀ nílé agodo lẹ́nìí amójú ẹ̀rọ mi hmm, dànsákì ẹ Francis òun ló ń gbo ohun ló ń yẹ wò ló ń ṣe gbogbo ẹ̀ adúpẹ́ gidigidi ẹ bákan náà ni ẹni tó ṣe mí timas makeover mo dúpẹ́ òkú iṣẹ́ náà ẹ lágbára Ọlọ́run iṣẹ́ máa tẹ̀síwájú èmi Adéjọkẹ́ Bákàrẹ̀ mò ń ṣẹlẹ̀ lórí ètò lónìí títí ọjọ́ mẹ́jọ tá máa fi rí àtayọ̀ pàdé bó bá ṣeé ṣe wọn máa rí ìkejì mi náà ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ó dìgbà kan náà